ìrọ̀rùn dé o fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà <laughs> ẹ ṣe báyìí báyìí sí à ń ra epo à ń sanwó ná tàbí kẹ́ ẹ máa tún jẹnẹrétọ̀ ṣe kódà kò nílò kẹra pẹtrol tàbí dísù pẹ̀lú ìrọ̀rùn ní kinní ọ̀hún bá dé ọ̀nà títù kan rèé o láti tan iná sílé tíná ọ̀hún yóò sì mọ́lẹ̀ okoso láláì nílò wàhálà kankan rárá kò nílò kẹ náwó kò nílò kẹra ohun kankan kò bá ìnira dé o. Да ну нафиг. ọgbọ́n ìgbàlódé yìí òun ló rọrùn láti tan iná sílé kò sì sí wẹ́dà tí ò lè ṣe nǹkan tí mo fẹ́ ṣàlàyé ẹ̀ tí à ń wò fún wa yìí o ìrọ̀rùn ló bá dé ẹ̀rọ tí ẹ̀ ń wò yìí ó lágbára débi wípé o lè tan iná sílé tàbí ọ́fíìsì tó sì jẹ́ wípé gbogbo ẹ̀ ń lo fíríjì ni o ẹ̀ ń lo AC ni o tàbí gbogbo nǹkan tí ẹ̀ ń lò tó ń lo iná òun ni ẹ̀rọ yìí ló lè gbé ẹni tó ṣe àwárí nǹkan yìí ó tọ́ ó yẹ ká pàtẹ́wọ́ fún o. nǹkan tó ṣe kókó tó ṣe pàtàkì tí a nílò tí kò bá wàhálà dé òun ni wípé nǹkan mẹ́ta ló ṣe kókó tó sì ṣe pàtàkì a gbọ́dọ̀ ní spring irin pẹ̀lú ọ̀tàlétọ̀ tí yóò mú iná wá bí nǹkan tí a bá fẹ́ lò fún tó bá ṣe lágbára tó òun ni yóò sọ ọ̀tàlétọ̀ àti irú ọ̀tàlétọ̀ tí a nílò tí a lò láti fi ṣe nǹkan yìí kò sì sí wẹ́dà tí kò lè ṣe tí ẹ sì dágbére fún à ń sanwó ná tàbí à ń ra epo tàbí à ń tún jẹnẹrétọ̀ ṣe nǹkan tí ẹ ṣe báyìí ni wípé ẹ lọ sọ́dọ̀ wẹ́dà tó bá súnmọ́ yín ẹ fi fídíò yìí hàn án òun ti mọ̀ bí ó ṣe ṣe ìrọ̀rùn ló bá dé o iná lílò dìrọ̀rùn ẹ ṣí ẹ fídíò yìí fún gbogbo àwọn ènìyàn tẹ́ ẹ bá mọ̀ ire o. God bless you.